أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته على أكفر والله وبا الله سبحانه وتعالى تسوى كوكوي láti jọ́sìn fọ́rọ̀ láti máa ń ta wá ṣe láyé láti dúó lórí ẹ̀ ló ṣe ká dúó lórí ẹ̀ abẹ́lọ́ subhanahu wa ta'ala kó sí wọn kò lórí dáadáa gbogbo tí ń kọjú ẹ̀dá tẹ́lẹ̀ ìfi òdodo dámà náà àbí tó bá lódodo mà tí ò fi ní tẹ̀lé má abẹ́lọ́ subhanahu wa ta'ala kó lórí ìṣẹ̀lẹ̀ sí wa ọ̀dà la ilaha illallah nígbà àkọ́kọ́ lórí ètò yìí àkòtò yìí ní فماذا بعد الحق إلا الضلال فماذا بعد الحق إلا الضلال ọlọ́run ló sọjọ́ ẹni ọsọ́lọ́sì yóò nígbà tó lọ ń bọ́rọ̀ bọ̀ wá tí ń yẹ̀nà náà ọ̀rọ̀ fáwọn kìfìrí àwọn ẹlẹ́bọ àti gbogbo ẹni tí bá ń mòdì sí odò ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala olùwà ní fàmẹ́ẹ̀dà ba'da al-haqq kí ni tó kù tẹ́ ẹ̀ fún retí lẹ́yìn ìgbà tá a bá ti ṣẹlẹ̀ yìí òdodo jẹ́ ìlà ọ̀pọ̀lá àrùn ló tún kú o méjì náà nìṣẹ́ níta ń lò láyé bẹ́ẹ̀ dáwò bá ló sẹ̀mí òótọ́ ló lè sẹ̀mí ìbàjẹ́ sẹ̀mí òkúrọ́ fàmẹ́ẹ̀dà ìbáradà ìfàk kí ni tọ́mọ ẹ̀dá yẹn fún fẹ́ lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó bá rìvíl ní jẹ́ tróf lórí ahọ́n àwọn ànábì rẹ̀ tó rìvíl ní jẹ́ tróf nínú kìtàbù rẹ̀ tó rìvíl ní jẹ́ tróf nínú súnà rẹ̀ sallallahu alaihi wa sallam kí ni kí ọmọ ẹ̀dá yẹn kún fẹ́ lẹ́yìn ìgbà fi tẹ̀lé kí ń jù tọ́ àtọ̀dá ànàlókù ìṣìnà lókù ọ̀run lókù ọlọ́mọdé apàrọ̀ níta pé tó wà nìyí fàmáàtà bẹ́ẹ̀dẹ̀ ṣàkóso yìí ní ọ̀tọ̀dá rẹ̀ ọ̀rọ̀ tó síwájú حديث ايه الامام بخاري باع ما هو مسلم باع اما احمد باع حديث ما الله تعالى الصحابه هو باع حديث اما لفظ ما هو مسلم لا وعلو على ابي سعيد الخدري رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم وهو يقسم قسما وهو يقسم قسما أتاه ذو الخوزرة وهو رجل من بني جميل فقال يا رسول الله ادعي فقال ويلك ومن يعدل إذا لم أعدل قد خبت وصفرت إن لم أكن أعدل فقال عمر يا رسول الله إذا لي فأضرب عنقه إذا لي فيه فأضرب عنقه فقال تعبوا فإن له أصحابا يحضر أحدكم صلاة مع صلاته وصيامه مع صيامهم يقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الغنية ينظر إلى نفسه فلا يوجد فيه شيء ثم ينظر إلى رصافه فلا يوجد فيه شيء ثم ينظر إلى نظيه وهو حر فلا يوجد فيه شيء ثم ينظر إلى خدده فلا يوجد فيه شيء فقد سبق الفرس والدم آيته رجل أسود إحدى عضديه مثل شري المرأة أو مثل بضعة تدرده ويخرجون على فرقة من الناس قال أبو سعيد فأشهد أني سمعت هذا الحديث من رسول الله صلى الله عليه وسلم وأشهد أن علي بن أبي طالب قاتلهم وأنا معه فأمر بذلك الرجل فالتمس فأتي به حتى نظرت إليه على نعت النبي صلى الله عليه وسلم الذي نعته رحم الله سبحانه وتعالى الأئمة المحدثين وغيرهم Abu Sa'id al-Khudri nínú àwọn sàábà náà Muhammad ní sallallahu alaihi wasallam ọ̀nà kó bá kẹ kó bá yọ́nú sí wọn àtàwọn sàábà tó kù. Ó ní láàrin ìgbà tá a jókòó táǹbẹ̀ lọ́dún ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam àǹbẹ̀ lọ́dún ànábì. Wọ́n wọ̀ yẹ́ fún qisman àtẹ́kùdù wọ́ìsọ̀rọ̀. Ànábì wọn pín ìfowópin kan ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ̀ ní hadith tó ti wá ní hadith míì wọ́n ní nǹkan ọ̀rọ̀ ogun ogun ṣùnẹ́yìn ni ọ̀dàlẹ́bí ń fún lọ́wọ́ ó wá láwọn kan tí àlẹ́bí wá dáhà láti mọ fún láwọn kan kọ̀ọ̀kan àwọn èèyàn yẹn bí mẹ́rin ni wọ́n torí ìdí kan ìdí kejì àlẹ́bí ń ṣe léyìí lọ́wọ́ àti àwòkọ́ lọ́kọ̀ wá ìsọ̀rọ̀ wọ́n dàrí àwọn àhàlífì yìí tó gbé jáde wípé nǹkan ogun tánàbí ń pín àbí nǹkan ogun tánàbí ń pín ló fẹ̀ ní àlẹ́bí ń pín lọ́wọ́ fún àmẹ́rẹ̀ẹ́rin yìí tólókù wáyé sọ̀rọ̀ bá dé tólókù wáyé sọ̀rọ̀ yìí nítorí ilẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà yìí ti àtúntò ìlú kọ rẹ̀ bóyì tólókù wáyé sọ̀rọ̀ ó wá jẹ́ fámìlì tó jáde ó jáde láti inú fámìlì tèmi arákùnrin wa ní yàrá fún ọgbà èdè owó ṣe ọlọ́run sí dédé nǹkan òun pín yìí àti ńlá wọn kan kó òun fún láwọn kẹkọọ kan kó òun fáwọn kan dídédé bẹ̀ǹtì ń jọ́sí fọ̀kọ́ ẹ̀ anábì wá sí ti wáyé lẹ̀kẹ́ ṣé nǹkan mọ́ sí ọ́ tó o ti sòfò ẹ̀mí báyìí nínú olùwáyà ní ìwáyà hà kí ló mú ọ. kí ni kí ń dààmú rẹ wọ́n mọ̀ ìyá àjẹlì ìdàlẹ́mọ̀ àjẹlì kálẹ̀ tó tún ṣe dọ́gba dọ́gba lórí rẹ̀ bí mi ànábì bá ṣe dọ́gba dọ́gba náà tí ń bá ẹni ṣe dọ́gba dọ́gba náà ọ̀dẹ̀ sí tù mo ti ṣòfò wàkọ̀ sẹ́lẹ̀ tó mo ti pàdánù ìlànà akùnrin àti tó bá ti ní pé àwa ń bá wà bù sí ọwọ́ èmi àní Muhammad sallallahu alaihi wasallam àtúnwá ti rí ìwà bù sí. sòfèsè ọ̀kọ́ làánà umaru wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ìzàn lè fi ìyá ọ̀sùn lọ́wọ́ fọ́ ọ̀pọ̀lọpọ̀ ìrìnàkọ́ wọ́n ṣe ọlọ́run yọ̀ǹda fún mi kí mo lọ ọkùnrin yìí kúrò lọ́rùn rẹ̀ ti ń pa. Nínú ní wọ́n ní sẹ́ẹ̀fù mọ́ ìdá ọlọ́run ọba, Hadith ní jẹ́bẹ̀. Kọ́ọ̀lẹ̀ nínú Walid, òun náà sọ̀rọ̀ yìí. Àwọn afá wa ti jẹ́mùrù náà ní Hadith méjèèjì. Wọ́n ní olówù ló kọ́ sọ̀rọ̀. Ó sọ títí ẹ̀ tán ní Walid náà, ní Kọ́ọ̀lẹ̀ nínú Walid náà tó wá sọ títí. Àti Mọ́rù àti Walid, àti Mọ́rù tó kọ́ sọ̀rọ̀ àti kọ́ọ̀lì tó náà tó sọ̀rọ̀ lẹ́yìn ti Umar ìsìnkànnà náà ló fáwọn méjèèjì arákùnrin yìí rẹ̀ fa inna lahu ashaban arákùnrin yìí yóò padà ní àwọn nǹkan yóò ní àwọn àjọ ká àwọn àjọ wọ̀nyí yahqiru ahadukum salatahu ma'a salatihi bẹ́yìn bá ń kí táwọn ọjọ́ rẹ̀ yí bá ń kí ẹ̀fẹ́ máa dojú kéré ìrúfẹ́ yìí kí lẹ́gbẹ̀ẹ́ torí ìtúwọ̀n wọn ló jọyọ̀ lójú yóò wù í púpọ̀ débi kẹfẹ́ lè máa wò pé sẹ́yìn tó máa wù kí wàtíyáàna hú máa tíyáàna bákan náà ìgbàwẹ́ rẹ̀ ẹ máa wò sí gbàwẹ́ títí ní ẹ máa wò pàwọn ilé ìmọ̀ ń gbàwẹ́ bóyá gidi gan ní òfin náà fi gbọ́ ọgbà yìí wọn kan gbàwẹ́ níbi tí ìgbàwẹ́ wọn tó lágbára tún nẹ́ẹ̀sì yọ̀fọ̀rọ̀ ó lẹ́lọ́kọ̀ọ́ ẹ̀ àlọ́kọ̀ọ́ rẹ̀ ni ó máa kà á. lẹ́rù tí ẹ̀rù sọ̀rọ̀ ìyẹ̀kùn àmọ́ kò ní kọjá ìgbóngbò wọn kò ní kọjá ọ̀wọ́n wa ló fi wá lórí wáyà ní ìyẹ̀kùrọ̀ ó lẹ́rù kùrọ̀ ẹ̀rẹ̀ lẹ́rù jẹ́ irú ó máa ka kùrọ̀ àmọ́ ní kò ní kọjá wa ìtumọ̀ táwọn afáfẹ́ lè ní pé wọ́n ti kò fáwọn بكتاب الله سبحانه وتعالى إن سوى حفر ورور الله سبحانه وتعالى ونبا ويره سيدنا سيدنا بما كان توسي جويه tí wọ́n lè ní olóhun lò àmọ́ ò lè bọ́yé bẹ̀rẹ̀ tó wọ́n lò. yàmùrùkú náà mi náà dín ní kàmá yàmùrùkú sáwọn mi náà wọ́n mí yà. wọ́n máa jáde kú òun ẹ̀sìn gẹ́gẹ́ bí ọba ti jáde kú lẹ́nu ọrùn rẹ̀. wọ́n wọ ìlànà fílẹ̀ mọ̀ yóò ń sọ̀rọ̀ ìlà kókàlè bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tí bá ń jẹ mẹ́ ọfà yẹtúyẹtú tí ń bẹ lára fáà tó ń ta ọfà nù tábàwò náà àní bá ohun tó ń lọ fà ní bẹ̀ náà. ọ̀rẹ́ pẹ̀lú fọ́ọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ yóò wọ láti níkiri yóò gbẹ̀yìn jáde ẹbí kò tún dápadà ní tẹ̀má bàbá wọ ẹni ìgbà yẹn ọ̀pẹ̀dùn tí ń jẹ́ bóyá bí ẹ̀jẹ̀ nǹkan tá a ta ọ̀fà yẹn má bí ìgbẹ́ tá a ta ọ̀fà yẹn má òun nìkan láàmú ní lára ọ̀fà yẹn bọ́rọ̀ wọn ti rí nìyẹn ìyẹn ni pé wọ́n jáde kó òun sùlámù yányá pẹ̀lú tí jẹ́ òrí wọn eléyìí ló mú káwọn ẹlòmíì náà àwọn afáàsùn ìṣòro irú àdísì wọn lò lẹ́rìí ṣùgbọ́n ó ṣẹlá àdéṣọ láti sọlá ìgbà tí ò ti lámẹ́lẹ̀ yẹnyẹnyẹn wípé wọ́n ti kó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ afá dúró lórí wípé mùsùlùmí náà sì ní wá torí ayé àwọn àṣàrò lọ́dọ̀ àwọn tẹ́lẹ̀ tó fi ilẹ̀ sí àwọn kàwárì ọmọ àyà náà ló nínú ẹ̀sìn alẹ́bìnrin àbẹ̀fọ́ọ̀lù tí wọ́n ń sọ wípé àwọn wọ̀nyí tí wàá yìí bá tí wọ́n bá wàá yìí dà yìí gẹ́gẹ́ bí aláṣẹ mùsùlùmí alìrọ́bù yọ lọ́ọ̀bù àná wọ́n ní hóm ìkọ̀wáàrùn náà bàtọ̀ wà rí iná àwọn èsì ti fi rí ọmọ ìyá wa ni wọ́n mú wọn tayọ àlàlé wa lórí yìí ṣùgbọ́n lè fi rìn wípé alìkọ̀wáàrì bó ti kọ́rọ̀ wọn burú tó àwọn àfà ọ̀pọ̀lọpọ̀ àfọ̀ òjò wọn kò nínú àpẹẹrẹ tẹ́tí máa mọ̀ wọ́n lásìkò fún ọmọdé wọ́n jù lónìí arákùnrin tí wọ́n bẹ̀ láàrin wọn atwat aláwọ̀ dúdú ni atwa oyè ṣẹlẹ̀ àbọ̀bá ìdí arákùnrin tí a bẹ̀rẹ̀ láwọ̀ dúdú yìí kì táwọ̀ rẹ̀ ló ṣùgbọ́n ọwọ́ rẹ̀ méjèèjì ìkan nínú ọwọ́ rẹ̀ méjèèjì ó dúdú tí ó wàá dàbí ọyàn obìnrin nítorí sálẹ̀ náà bí i ìyá obìnrin ti máa ń ní kìkìkì bẹ́ẹ̀ ni kankan bí àpẹẹrẹ kan máa ń bẹ lọ́wọ́ rẹ̀ náà tí ó máa ń mì kìkìkì tí ó máa lọ tí ó máa bọ̀. àwọn mísìlì bàbà àdúgbò rẹ̀ gẹ́gẹ́ bí bá ṣe ẹran ọ̀dọ́ tí ń lọ sí ń bọ̀ tí ò ní dúró lójú kan wọ́n nìyẹn tó bá bá sùn wọ́n máa rìpótì àgéǹtì gbogbo ẹ̀ tó jẹ́ mùsùlùmí àtẹ̀ntì ò jẹ́ mùsùlùmí ó yó lórí ni ó dẹ́lẹ́mù ni àwọn tó jẹ́ kọ̀wárì wó padà máa àpáàtì àwọn èèyàn tó sì máa tẹ̀lé àwọn ìlúfò. àbúta ìdí wa gbàdé fi wá ó nífà ó ṣiṣẹ́ tó wọ́n fi Allah subhanahu wa ta'ala ṣe lẹ́yìn. أنا سمعت هذا الحديث من رسول الله صلى الله عليه وسلم mo fọlọ́ bá ṣe lẹ́yìn pé mo gbọ́ àdéhìí yìí láti mú ṣe ọlọ́run fún ọmọ ọkọ̀ àrẹ òṣèlú وأشهد أن علي بن أبي طالب قاتلهم وأنا معه mo sì fọlọ́wọ́ bá jẹ́rìí pé àdéhùn àbí ó padà bá wọn jà èmi náà sì ń bẹ pẹ̀lú rẹ̀ tí mo lọ́wọ́ ká dojú ìjà pa wọ̀nyí. jáde kàwọ́ jù a lè wá ní wá pàṣẹ ó lọ́ra kò ń tẹ́ ẹ̀ lóbi júwe ipe yóò mọ̀ wà lára wọn káàkiri máa pa pẹ̀lẹ́ àwọn àwárí jùlẹ̀ tánàbí sùn tó kìíní àná wọn lè bá wà jáde fọwọ́ ti yàrá yìí wọ́n wá arákùnrin náà jáde lẹ́yìn tí wọ́n ti pa hàtẹ́nà ọgọ́rùn kì í lè yìí àkóso ẹ̀yìn ń wá wò ní arákùnrin náà bó owó dáadáa àpẹẹrẹ tánàbí ni yóò dàbí ìgbáyà obìnrin níbi ọwọ́ rẹ̀ àbí ó dàbí bá ṣe ẹran mo sì rí bẹ́ẹ̀ bálábí sì sọ àdáná àti nàbí nǹkan ọ̀gbọ́n ọ̀gbọ́n àti òṣèlú àlẹ́dì náà kà orí bálábí sì ròyìn rẹ̀ nù bẹ́ẹ̀ náà láti bá arákùnrin tó fínrin lẹ̀ wípé ẹni táwọn ẹgbẹ́ ojúwe náà ni lára àwọn àjọ tó sì ti jáde náà ló ti jáde torí pé ìbẹnu rẹ̀ wáyà mi nígbà tí arákùnrin àtọ̀gbà ìbọnù ìbẹ̀rù kọ̀wá ìṣòro tó àkáàkì ànẹ́bì àbí padà fàlàyé fi sàyàkùn ní ìwé hàdà látara àbárá àti arákùnrin àwọn kò padà máa jáde ní ẹ̀fẹ́ yẹn àbí wájú ní oṣù máa tẹ̀sí sí wọn ò sì fátọ̀. náà eléyìí asọ́síwájú ẹgbẹ́ bíi tìsíwájú náà kí ń sàlàyé bí fẹ́ lọ òun náà ní tẹ́wàá mùsùlùmí pàápàá jùlọ ní bá ń pàtó mọ́ra súnà. فماذا بعد الحق إلى الضلال أن محمد صلى الله عليه وسلم gbogbo tí ń jà lámàrin ẹ̀sìn wa pátápátá tó ṣàlàyé rẹ̀ gbogbo àwọn tí ó dẹ̀sìn ìwú máa ló mà yí lójú anábì ṣàlàyé wọn pẹ̀lú àwọn àpẹẹrẹ tákìkà wọn nínú wọn lásìkò yìí làwọn kan wá rẹ̀ àwọn tí wọ́n ń jẹ́ ilé lórí lórí àwọn tí wọ́n ń tako lórí wọ́n ti káàkiri lọ́wọ́ wá ó sì ń tí àná Muhammad kọ nípa olórí wọn àwọn ìkìlọ̀ tó ń ṣe ọlọ́wọ́ bá wá ṣe níkìlọ̀ nípa wọn tó yàtọ̀ sí hadith ta kà síwájú yìí wọn lágbẹ̀lú láti ṣàgbéyẹ̀wò rẹ̀ tábọ́ wá gbé àwọn àdìsí yẹ̀wò tán àwọn awo ìyẹn tí ń ṣẹlẹ̀ lórí fatuwa àwọn àyàdù tó bá ìlú ìlẹ̀ náà fatuwa committee of the senior scholars nígboro sàwúrí fatuwa àmì fatuwa tí wọ́n pass fẹ́lẹ̀ tí wọ́n pass lórí ìjọ kan láwùjọ mùsùlùmí káàpé ní jẹnẹra kìlì ṣùwádìí mùsùlùmí fásitì wọn lórí wọn tí wọn pàṣẹ níbi ìjẹkalẹ̀ yìí tí wọn sì ṣe òfin gbogbo mọ́sálásí júmọ́ àníkòrò sàwùdí ní júmọ́ àtìní tí ń jẹ́ twenty seven inú oṣù rọ̀bẹ́lẹ̀ awọ́lì jíra ní one thousand one forty two tí ń ṣe déédéé thirtieth of November two thousand and twenty Gregorian calendar wọ́n ṣe dáhùn ọkùn wọ́n pàṣẹ fáṣítì gbogbo mọ́ṣáláṣí túmọ̀ àti ìdẹ́gbòrò sàwùdí kán bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé warnings against àwọn mohammed wà ní ìgbòrò sàwùdí for the first time ló ń ṣẹlẹ̀ yìí àwọn àwọn kí lọ́wọ́ káwọn kẹ́yàsì báwo lànà yìí kí làwọn náà sọ̀rọ̀ lórí kí ni tá a fẹ́ múlò nínú ẹ̀ ibo ni mùsùlùmí òdodo gbọdọ̀ dúró sí lọ́rọ̀ yìí tí yóò bá ní tara rẹ̀. àdéhùn àdéhùn ọmọ àbẹ̀kọ́ rẹ̀ ń bẹ̀rù sẹ́yìn mùsùlùmí ó ní anẹ́nẹ̀lì àkọ́lọ́wọ́ àwọn àìsílẹ̀ olóṣèlú àti kàtọ́lọ́ náà ló ń sọ bẹ́ẹ̀ wípé ṣàyà kò ju fi áàrin ìtẹ́lẹ̀ tó bá dópin àgbáyé òpin ìgbà àwọn kan ó jáde o ọmọn àwọn ẹ̀dá gbogbo àrà máa jáde káàmà rí wọn ta àṣàdá àtòlẹ̀ àtìlẹ̀ wọ́n lọ́jọ́ orí wọ́n kiri lọ́jọ́ orí òye ayé òní yé wọn ṣùfàáwò àtìlẹ̀ wọn ò ní láwò jinlẹ̀ wọn ò ní ní àfojúsùn kéèyàn wà fọ fighted kó òun pé tóun fẹ́ dáwọ́ léyìí kí n tó jẹ consequences yẹ kò ní láǹfààní láti nínú ọ̀pá rẹ̀. yẹ̀bù olúna mi nǹkan lè fẹ́ ìbáríyà nínú ọ̀rọ̀ ẹni tó lóore ju gbogbo ẹ̀dá láyé náà ni ó máa ń sọ ọlọ́pàá àfà lọ bí wípé ọ̀rọ̀ tó lóore jù wọn ẹ̀dá yẹn sọ láyé náà ní kìtà àwòrán yẹn tó máa ha alukóránù gan alukóránù máa ha gan nítorí kan náà bá àdìsàn ní Muhammad sallallahu alaihi wa sallam. يقرؤون القرآن لا يجاوز حناجرهم وما كان قرآن ما قرآن يجوز موكاتو كونين قجاهم هو يمركون من الدين كما يمرك السهم من الرمية وما يجاد يكون ناسي يجاد يفاسين جاد كو من ورونه فإذا لقيتموهم وإن شاء الله عليه الصلاة والسلام ومن بيبقى فيهم فاقتلوهم يفعلون يوم فإن في قتلهم أجرا لمن قتلهم عند الله يوم القيامة torí níbi fípa àwọn àkàwárí wọ̀nyí ẹ̀san tó pọ̀ ń bẹ fún ìfẹ́ tó bá pa wọ́n ìjà òkèèrà ó wá nínú ìwáyà ní káàdì sọ wípé ẹni bá pa wọ́n ó ní ládá tó pọ̀ lójà òkèèrà ẹ tí wọ́n bá sì pa kó ti lè ṣe ìdànù ẹni táwọn àkàwárí bá pa ọlọ́run fún yín ládàá pé ó kú sójú ọ̀nà ọlọ́run ó tún wáyé sọ̀yí Bukhari sọ̀yí Muslim nínú àdìsí àdìsí ẹ̀lú kọ́tàrí ọ̀bùn yọ̀ lọ́wọ́ àyè tó ṣọlọ́ owó yìí wọn pé yàtúrú náà àwọn mùsùlùmí ni wọ́n máa bá jà tí wọ́n sì máa pa àwọn mùsùlùmí nípa púpà wọ̀yẹ̀dẹ̀rún náà wọ̀yẹ̀dẹ̀rún ọ̀sán àwọn òṣèbọ àwọn olóòṣà àwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ó máa fi ẹlẹ́bà àwọn wọ̀nyẹn àwọn tó máa jẹ́ ságẹ́tì wọn láti pa láti àtàkì àwọn mùsùlùmí فإن أدركتهم من بالي بغلي لأقتلنهم قتل عاد صلى الله عليه وسلم وشلوه بديه ànábì ìkẹ́tọ́ ànábì àánútó ó ní bẹ́ẹ̀ lè bá wọn láyé táwọn táwọn sọ ní bẹ́ẹ̀ lè dé bá mi láyé kí tó fi láyé lẹ̀ ẹ pa wọn ní pípa tọ́lọ̀ wọn bá pa ìmọ̀ ara ẹni ní ìṣẹ́kù wọn. lórí wáyà tí wọ́n mùsùlùmí ànábì ní hum sharul khalqi wal haliqa àwọn táwọn sọ yìí àwọn lẹ̀dá tó jẹ́ alábàákù jù láyé àwọn ni wọ́n kú jù láyé ọ̀pọ̀lọpọ̀ wọn sì rí wọn a máa fáwọn orí wọn ni ní ìparí bí bá ti fáwọn orí wa yìí àfúnlọ́lá wájú ọlọ́jà mùsùlùmí tó tí wọ́n kàn gbé nílẹ̀ tó ti lè fárí wọn lọ́nà nínú àpòwọ́dọ̀ ọlọ́pìn ilẹ̀ ilé wọ́n sì jẹ́ kan nínú ẹ̀dá ọlọ́run ọba tọ́lọ́run ọba kórìíra jù gbogbo àwọn òyìn yìí wọ́n bẹ nínú àhàdìtà náà Muhammad sallallahu alaihi wasallam nípa àwọn Khawarij. Sheikhul Islam rahimahullah ta'ala nínú Majmu Fatawa wa volume three page three fifty five wọ́n sọ̀rọ̀ kan tó lágbára lórí ọ̀rọ̀ yìí. Wọ́n yẹn wà ìdàrú ìfà àpùlù dídáyé tá a bá ti ìpìlẹ̀ yín tí ń àwọn kàwáàrí ò ń mọ̀ ń pe àwọn èèyàn kéèsì yìí torí ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀. wọ̀yẹ̀ àtàkìdú nà dáńbá máa lẹ́yìn tẹ̀mítàmì wọ́n sì máa ń láti ọkọ̀ àwọn nǹkan kan tí èyí fẹ́fẹ̀ táwọn sì máa gbà ń gbàgbọ́ tí wọ́n pé ẹ̀ṣẹ̀ ni. wọ̀yẹ̀ ọ̀hún nà ti bá àìsíkáre ojú nà sunna. nínú òkínyàn tí wọ́n ní wípé wọ́n gbà bẹ́ẹ̀ lè máa tẹ̀lé Kùránì bẹ́ẹ̀ láti máa lu ara òbí wọn ni alẹ́ ìtòkọ́rọ̀ fún wọ́n ọ̀rọ̀ kíkà gbogbo hadith tó bá ti nígbà tó wà contradictory sí afárá nínú ìlú Quran kò ní gbà wọlé wọ nǹkan ìtàwà àṣọ tó dàbí àwọn hadith yẹn tó bá ti fẹ́ jí ìtàkùnṣẹ́ yẹn ó pọ̀ lọ́wọ́ ọ̀wọ́ làwọn èèyàn gbà kò ní gbà wọlé ọ̀rọ̀ kàfìrú ni mẹ́ta kọ́ ẹ̀dá fàkùn gbogbo ẹ̀ tó bá ti yá afárá níbi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lè kìfìrí mọ́ dáadé torí pé wọ́n jọ fa ọ̀rọ̀ sí kí wọ́n wọ́ tẹ́lẹ̀ òsì dúró lórí ibi táwọn dúró lé lórí wọ́n pè ní kéfì yìí. ويتخذون منه لارتجائه عندهم ما لا يتخذونه للشاك الأصلي wọ́n sọ àwọn nǹkan kan dẹ̀ tó fúnra wọn lára ẹni yẹn torí pé ẹni yẹn pẹ̀yìn ìjà lọ́dọ̀ wọn tó lòun ò gba tí wọ́n sọ yẹn wọlé wọ́n sọ àwọn nǹkan dẹ̀ tó lára rẹ̀ bí kí wọ́n tàjẹ̀ rẹ̀ lẹ̀ bí kí wọ́n pa nípa kí wọ́n gbá ìyàwó rẹ̀ tí wọ́n gba dúkìá rẹ̀ bí n tó ṣe wípé tó bá jẹ́ pé kéèfìrí ni wọn ò ní fi àwọn nǹkan yẹn dẹ̀ tó fún ara wọn lásìkò kèfìrí ìbílẹ̀. ìyẹn ni pé ìwà bí tí wọ́n ní sí mùsùlùmí èrò bí tí wọ́n ní sí mùsùlùmí wọn ò ní sí kéèfìrí ìbílẹ̀ náà. kàmá kọ́ọ̀dà nàlẹ́ ìfọ̀mọ̀ aláàfọ̀ àríwọ̀ sẹ́lẹ̀ fìdí gẹ́gẹ́ bí wọ́n ṣe ọlọ́run wọ́n sọ nípa náà ẹ̀dí sílẹ̀ wọ́n wọ́n sì máa fi àwọn tí wọ́n ń jọ́sẹ̀ bọ àwọn ẹlẹ́bọ àwọn àbọ̀sà fún ìpamọ́ sí. ولهذا كفر عثمان وعليا وشيعتهما torí bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ ìpínlẹ̀ ní kéfìrí wọ́n pe àlè ní kéfìrí gbogbo àṣọ̀rọ̀ àwọn méjèèjì wọ́n pe ní kéfìrí wọ́n kẹ́fọ̀rọ̀ hẹ́rẹ́ sì fíìn ọ̀pọ̀ ìfàtẹ́yìn àwọn hẹ́rẹ́ sì fíìn ìjọ méjèèjì yẹn náà àwọn àkàwárí wọ́n pa wọ́n wọ́n kéfìrí wọ́n wọn. في نحو ذلك من مقالات الخبيثة àtàwọn ọkọ̀ tó tún jọ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ọ̀dọ̀tí àwọn oríṣi òdá sí mẹ́lódà àwọn àṣàwárí. lóbi nípa gbogbo àwọn afọ òkun àwọn afọ òdodo ní ìsìgbà kan dákẹ́ láyé lórí àwọn àṣàwárí. ní ìsìgbà kan dákẹ́ láyé lórí àwọn àṣàwárí. náà ló wá fà sí àwọn àgbà fún alágbàáyé lẹ́nìí. lágbàáyé nígboro sàwọ́bí ayájọ́ ti bá rẹ̀ lọ́rẹ̀ náà wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan nípa àwọn ìfọwọ́nà mùsùlùmí torí pé ẹlẹ́gbẹ́jẹgbẹ́ oníkòjúpò ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀sìn ni wọ́n kọ̀ káàkiri lágbàáyé mùsùlùmí lẹ́yìn ojú èbó ló jẹ́ lárúbáwá ni ó jẹ́ láwọ̀ dúdú ni wọ́n ti pọ̀ kíkíkí ṣùgbọ́n ẹgbẹ́ tọ́rọ̀ wọn wà dangerous jù tọ́rọ̀ wọn sì wà sensitive jùlọ náwọn àlùfọ́wání àlùmùsùlùmí tí wọ́n fi ìgboro mọ́sẹ̀s tó ń fi headquarter tí wọ́n sì ní ọ́fíìsì káàkiri wọ́n nílẹ̀ yorùbá náà káàkiri wọ́n ní lẹ́kọ̀ọ́ wọ́n ní nìbàdàn wọ́n ní lọ́rin kódà wọ́n fún kẹwé tako náà gbogbo àwọn ilẹ̀ haúsá yẹn náà ìfọwọ́nù bẹ́ńbẹ́. àwọn míì tí wọn ò jẹ́ ọkọ wọn ló kọ wọn wọ́n jẹ́ ọkọ míì ṣùgbọ́n àṣà ideology àwọn òyìn náà ni wọ́n fi operate nínú dáwà àwọn míì ò tiẹ̀ jẹ́ ọkọ wọn wọ́n kàn individual product as color to business wọ́n wà níwà wípé àwọn

والصلاة والسلام على عبده ورسوله وأمينه على وحيه بكاف والعرام كما بكر سينه وجشير أن طلع ما فوقك وري وحيه وصفوته من خلقه أن يفعل الله من قبل نبينا وإمامنا أنبي ولو أفاد ولو وسيدنا أفاد ودادين رواني محمد بن عبد الله ونال محمد أمان عبد الله وعلى آله وأصحابه أوارى ليله أتعوى الصحابة قال الله سبحانه وتعالى وبعثوا من بقى ومن سلك سبيله واهتدى بهداه إلى يوم الدين أتبوا وانتبع إلى ناره أتبوا وانتبع في منار سمنا تجي جلوب إلى القيامة أما بعد لينا

wọ́n wá di ẹlẹ́gbẹ́jẹgbẹ́ onídìjọ́jìjọ́ wọ́n wá di ẹgbẹ́ kékeré káàkiri láti tẹ̀lé nìkan fi ṣe wà nábì òṣìṣàrà wọn lóṣù kẹka gbogbo tí wọ́n sẹ́yìn kò kàn wà nábì o wọn ò lè gbé lọ́jọ́ òbí dàgbà fìyàmà tí wọ́n lẹ́ra wọn wà nábì náà àwọn ọlọ́run ti fi ṣe ìwà nábì kù dára ni ìlànà amúrùhùn ìlànà àlámà yìí wọn lọ́dọ̀ ọlọ́run náà ثم ينبئهم بما كانوا يفعلون ọba yìí wà fún wọn nírò ìtumù ìpìlẹ̀ ayé ṣe wà á mọ̀rọ̀ lè ìbáàdà lè tìlẹ̀ ìsọ̀rọ̀ ọ̀tọ̀ ìsàkíyè ọba yìí ló pàṣẹ fún gbogbo tí ń jẹ́rùsìn rẹ̀ ó sì hàn àwọn rẹ̀ kúrò ní ọ̀nà kúrò ní ọ̀rọ̀ بما ọlọ́run bá sọ fẹ́yìn pé wà á nà ha dà sọ̀rọ̀ ìmùkàfíìmá pàtàkìrú eléyìí ni ojú ọ̀nà tèmi tó dúró déédéé tó dúró عن سبيله. wọn náà lẹ́nu àtẹ̀lé o wàlá pàtàkìrú òṣùwò la pàtàkì ọ̀pọ̀ bíkùn àìsèléèrè ẹ máa ń tẹ̀lé lánàá kìtìkìtì ń bẹ káàkiri yìí gbogbo àwọn ìlànà tó pọ̀ káàkiri kìtìkìtì yìí tí ò ló ń ka yìí ẹ báyìí lè tẹ̀lé pàtàkì ọ̀pọ̀ bíkùn àìsèléèrè yóò padà pé yín kú yóò yí àyín kú níbi ìlànà ọ̀tọ̀ náà rẹ̀. Jáde fún wọn kọ́ fún bí ìlà àgbàkùn tẹ̀tẹ̀ kù. Eléyìí ni àtúntò náà bá tún sọ fún yín ṣe ìpáyà ọlọ́run rẹ̀. وإنما يكون اتباع صراط الله المستقيم بالاعتصام بكتاب الله عز وجل وسنة رسوله صلى الله عليه وسلم. حتى إذا ما الله بتوجد تابع شيء

wọ́n ní àwọn àdìsù ní àlàáfíà tó pọ̀ kárin àti rí tí ń ta náà ló ti pé nínú àwọn ọ̀nà tọ́lọ̀ ọba sùpárà ń wákà aláhánà wà pé kámẹ́rìn náà ní ká máa tẹ̀lé àwọn aṣọ ọ̀tọ̀ àwọn àwọn kan tó ṣe wípé ìlànà tó ti múyàn kúrò tó múlẹ̀ múyàn kúrò ní òdodo ìlànà àwọn gbogbo ìlànà gbogbo òròrí tẹ́lọ̀ ọmọ tẹ̀lé láyé tí ò ní jẹ́ kí èèyàn ti tọrọ ọba gbọ́ yé àwọn sùpàdé wọn wọ́n tààrà wọ́n ti fánà wa pé àgbọ̀dọ̀ dánwò àgbọ̀dọ̀ súnmọ́ فقد ثبت من حديث عبد الله بن مسعود رضي الله عنه انه قال وفي لانه حديث عبد الله بن مسعود كما قال يونس بن خط بيده ثم قال ó ṣe ọlọ́run bá fara pẹ̀lú ọwọ́ rẹ̀ na náà wá sọ bẹ́ẹ̀ wípé hádà sẹ̀bí ìlúwọ́ ìmọ̀sàkí máa eléyìí ni ojú ọ̀nà ọ̀tọ̀ lọ́run tó dúró déédéé. fùmọ̀kọ́tọ̀ àyẹ̀mí ni ìwàṣì lẹ́yìn lẹ́yìn náà tó wá fọwọ́ fa ilà kan sọ́wọ́ ọ̀tún rẹ̀ ó tún kan náà sọ́wọ́ rẹ̀ rẹ̀ ó ṣe lọ́wọ́ sọ wípé láti sọ́wọ́rọ̀ àwọn eléyìí làwọn ọ̀lànà kan ò àwọn ojú ọ̀nà kan rèé lẹ́yìn ìhà kò sí lánàá kan ló gba àwọn ìlànà wọ̀nyí ilà àlẹ́ ìṣe ìtọ́ ọ̀nà ìlú já sí pé èsì kan ń bẹ lórí ọ̀nà yìí lẹ́yìn ro ilẹ̀ yìí tí ń pe àwọn èèyàn lọ́bẹ̀. Tùmọ̀kọ́rọ̀ à lẹ́yìn náà ń ṣe lọ́wọ́ wá ka àyà yìí wà nà á dá sọ̀rọ̀ pé mùsàkí máa ń pàtẹ́lẹ̀ ro dájúdájú ilé ìbẹ̀ parí lọ́wọ́ parí sóòtù àtàrà lọ́dún dájúdájú ọdún déédéé tẹ̀tẹ̀lé wàlá tẹ̀tẹ̀lé sóbò lẹ́fẹ̀ẹ́fẹ́ ọ̀gbọ́n mi kùmà ìtẹ̀lé ẹ má tẹ̀lé àwọn ìlànà tó kù yìí kó mọ àwọn yìí kú ibi ìlànà tọ́lọ́ rọ́ọ̀lì mẹ́mọ́ Ahmed mẹ́mọ́ Ahmed gbogbo àdé fi wá. فقال الصحابي الجليل صحابي لنني عبد الله عباس رضي الله عنهما في قوله تعالى هو صورك انه يتاكا فراوكين فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله wọ́n nígbà tọ́rọ ọmọ sùpáàlù wọ́n tààrà fi sọ wípé ẹsẹ̀ nílànà àwọn ẹ má tẹ̀lé gbogbo àwọn ìlànà tó kù yìí kó máa mú kù ìlànà tọ́lọ́run àtọ̀tọ́ lọ sọ wípé àfihàn bí iná wà lára tẹ̀tẹ̀ pàwọ́ kò fi ẹgbẹ́ kan lọ́wọ́ bá dúró lórí ilẹ̀ ẹ yẹlẹyẹlẹ ẹ má tẹ̀lé gbẹjẹgbẹ ونحو هذا في القرآن أسوى موجود جوبا من القرآن قال ابن عباس أمر الله المؤمنين بالجماعة الله سبحانه وتعالى قصدها المؤمنين ثم قصدها لوري وطولهم وما ثم قصدها lórí òótọ́ ọlọ́run ọba tó lè sí jáde láàrin yẹn ìsàtẹ́papọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run lórí ṣèlú àtọ́nà ọba tó ń ṣe ọlọ́run fún ọgbà ọ̀pọ̀ àìsílẹ̀ wàdà háàrù mọ̀álẹ́lẹ́ kìlẹ́ẹ̀tì wà lùsìrìkọ̀ọ́

nínú ẹ̀sìn ọmọ ọba ìtọ́nà kò pàwọn ẹni. wà ìsọ́hùn bí kíkẹ́ rẹ̀ dá àjọwọ̀ jẹ́jẹ́ ọ̀sùn ní ìjọba tó ń jùkọ́ lọ́wọ́ ọ̀rọ̀ ayé òṣèlú ìwádìí máa ń ṣíra ọlọ́run ọba àti ìdúnnímọ́sùnà náà Muhammad sọ́mọ́mọ́ ọ̀rọ̀ ayé òṣèlú wọ́n tẹ̀lé ìrìntọ́ ilẹ̀ ìwà ẹ̀ka ìṣìnà ìkẹlẹ̀ wọ́n gẹ́gẹ́ ووحدة الصرف والوقاية من الشرور والفتن kátẹ̀lé kìtàbù ọlọ́run kátẹ̀lé súnà ní Muhammad sallallahu alaihi wasallam òun làfi ní pín yẹlẹyẹlẹ òun lẹnu wọn fi sọ̀ká òun ló sọ wa kúrò níbi aburú àti gbogbo àwọn àdéhùn tí ń lọ lókè nísàlẹ̀ tí ń lọ káàkiri àgbáyé òun ni gbogbo ẹtí ó bá sọ̀rọ̀ nípa unity Islam ó máa ń bá nànú jẹ́ bẹ́ẹ̀ ni bá gba gbogbo ipò tán gbogbo ẹnu kéwọ́n náà ni lápá ńlá fún ọlọ́wà sí lábálẹ́ wá sọ̀rọ̀ nípa tí bẹ́ẹ̀ unity ní islam gbogbo bó ti tún sọ̀rọ̀ tó n ò ní sọ̀rọ̀ tí wọ́n lè rẹ́ fásitì lórí kìtàbà àti súnà àwọn ẹni síwájú wa rí ọ̀dọ́dá ìfúnà àgbà wọn ta bá fẹ́ rìtírìfù lórí wa tábẹ́tẹ́ ni wá sọ̀kan ní islam káàdì máa sàṣẹ papọ̀ táà ní máa ríra wa níbi pé dáwájá ní ilé kírun lẹ́yìn rẹ̀ kàmẹ́dùrí ní ìdígbọ́wà àti rẹ̀ ẹni báyìí wọ́n sálámà sí ní ìdíkì tí gbogbo àwọn nǹkan yóò fi máa wáyé káàpù náà ara wa àti wa gbogbo tó kó wá kára tó bẹ́ẹ̀ tàṣúnà mùsùlùmí tó láyé tá a bá dẹ̀ tẹnu mọ́ káwọn yẹn padà sí ìkìtáàbò àti sunna gbogbo àwọn ẹ́fọ́ọ̀tù yẹn ó máa padà wà yìí kọ́lá sàárà ọba tó sọ wọ́n ní wọ́n bí fún mọ́fìn ọlọ́run ọba ẹ sàṣẹ papọ̀ pẹ̀lú òfin ọlọ́run ọba wàhálà ẹ̀sẹ̀ fáwọn ọkọ ẹ má kì í yẹlẹ yẹlẹ wàtúrò ní ẹ̀ka wájà àlékún ẹ rántí ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba tó ti lé yín lórí ìfúnnùtùn àdá nípa tí ẹ̀yin bẹ fàálà fàbẹ́yìn náà kúrò wíkùn yìí ó wá sọ ọkàn ó sọ lẹ́yọkàn fàbáàtún ìdìní ìmẹ́tì yìí ìfúwàlà ó wá fi ìjẹ́ àṣírà rẹ̀ ó fi sọ ìdọ́mọ ìgbọ́mọ ìyá kò tuntun وكنتم على شفا شفرة من النار عند لسد بين الكلام تتشجعوننا فأنقذكم منها الله يوارد لهم ويكون لنا كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون كجبان يعني الله سبحانه وتعالى من الشأن يخيره gbogbo ẹ̀yin tẹ́jọ́ لعلكم lálẹ́kùn tẹ̀sẹ̀dùn منا أولا Àwọn ẹ̀yà yìí wọ́n lè fọ̀rọ̀ lọ́mọ mi dáadáa gbogbo ń tàà fún síwájú ibẹ̀ láti wá mọ̀ wípé àtàkùnlára yọ àṣírò àlàáwáṣẹ tuntun àwòlàwò láti wúrẹ̀ mùsùlùmí ní bá ti ṣíbà ìlú àká gbogbo nǹkan tó bá lè máa múrú kí òdúdú wá tó lè máa lapa kí ò dá lórí ká mùsùlùmí ó ṣọ̀kan nípa àwọn olórí mùsùlùmí tí wọ́n darí wa níbi ká máa spread gbogbo àwọn ìrújú tí ò dá nípa àwọn olórí àti ká máa gbin àwọn ideology tí ò da sẹ́yìn àwọn èèyàn àti ìkà olórí àwọn tàfíìsì ìjàlẹ̀ àti ìdáàtì bíi àti wọ̀tàn yìí àti ká máa wá dá àwọn ẹgbẹ́ ẹ̀sìn fẹ́ kalẹ̀ tó jáde sí ẹgbẹ́ ẹ̀sìn yìí àti ká múlẹ̀ ká pé àdéhùn ó ní ètò ìdásíkọ̀ ọ̀pọ̀ táwọn ń ṣe níbi táwọn ẹ̀sìn dáwà àti káwó dìtẹ́ẹ̀sì gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyí àwọn ọ̀gbẹ́ ìdíjáde àbí irú àwọn ẹgbẹ́ ní ìtúbá tó yàtọ̀ sí yẹn فهو محرم بدلالة الكتاب والسنة وجهه pẹ̀lú ìtọ́ka ọ̀rọ̀ ọ̀rọ̀ mú ọ̀tọ̀ àà àti súnà ní Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe pé wọ́n gbé kalẹ̀ láti máa fi gbèrò wíjì òkè asẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ àkéèsì àwọn rúlà àkéèsì àwọn leaders tó yẹ wọn tó gba fọ́ọ̀mù inú wọn ní gba fọ́ọ̀mù wọ́n tún ní iṣẹ́ kàkà àkiri sì láti tún wọn mọ̀ ẹ̀ka wọ́n kí sí ẹgbẹ́ tí wọ́n mọ̀ ṣe tí ní sọ fáwọn báwọn ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí èèwọ̀ ni pẹ̀lú tọ́ka ọ̀rọ̀ wà ní ìṣẹ̀lẹ̀ wọ́n wá ní wà ìkọ̀lé yàtẹ̀ ha ìbẹ̀lẹ̀ àti ìlẹ́yìn mọ̀hákọ̀rọ̀ mi ha jẹ̀mẹ́ àtẹ̀lẹ̀ ṣùgbọ́n mùsùlùmí wọ́n ní àkọ́kọ́ náà àwọn jẹ̀mọ́ wọ̀nyí kí àwa tá bá fà nígboro sàúrí kí o fáwọn mùsùlùmí pé ẹ jìnà sí wọn náà ní jẹ̀mọ́ àìsàn mùsùlùmí fàyẹ̀ jẹ̀mọ́ àti mùsàlùfà jẹ̀mọ́ kan tó fi kú òrùjọ́ òdòdó قادمة على منازعة ولاة الأمور èyí tí wọ́n dúró lé lórí ní ìlú wípé a máa bá wọn lórí pàtàkùnbẹ́ ni a máa ju àṣẹ náà lọ́wọ́ ni wàlùkòrò di ara ìṣòkà a ti mọ ìbò ìtàgéjì àwọn ìjọba wa àwọn aláṣẹ wa wà ìṣàrò tó fi jẹ́ ti tó wà ní a ti máa dá fìtí náà láàrin gbogbo tí ń dórí lédè síra wọn ni wà ní àṣà ìta àìsí ìlú wọ́n tó wà a máa dájẹ́ gbọ̀n lẹ̀ kí inú ìlú kan tó ìmọ̀ fàjẹ̀gbọ̀n débi wípé lásìkò ní rọrùn má yusuf ẹ̀sìn tẹ̀sùn ní rọrùn má wàwá sí ìṣẹ̀lẹ̀ àti ìsìlámì ìyẹ̀tìlẹ̀ ìyẹ̀tìlẹ̀ àti máa wọn gbogbo islamic societies wípé àwọn ọjọ́ mùsùlùmí àbí ìlú mùsùlùmí yẹn fún ẹjọ́ mùsùlùmí ìlú kèfèrí ni wọ́n ká máa wọn gbogbo ilẹ̀ lágbá tó kèfèrí ni wọ́n gbogbo àwọn òbí wọ̀nyí ní ibẹ̀ òbí àwọn ìfọwọ́ àwọn mùsùlùmí wọn. mú bùtà sí ìhàdì jẹ̀mẹ́rà láti ìgbà tí wọ́n ti dá ẹgbẹ́ ìkalẹ̀ lábíyẹ àwòrán ìnáyà tòmìnira àfihàn ìsìlámíyà àlákà fún pẹ̀lú kátó àkídà òyìn ṣe tó jẹ́ àkídà síláàmù yìí kò ṣẹlẹ̀ sí wọn wọ́n lè lákà fún kátó àkídà ṣe wọ́n dàbí ọ̀rẹ́ lónìí súnà kápá ìmọ̀ súnà káàkiri àwọn mùsùlùmí kò kà wọ́n wà ní nàlà ọ̀yà tó hàn lùsúrù nígbà ìfọkùn èyí tó jẹ́ fàáfin كان تاريخ هذه الجماعة مليئا بالشرور والفتن láti ìgbà tí wọ́n ti dá kalẹ̀ yìí lẹ́gbẹ́ ìfi kún fọ́fọ́ fún aburú àti oríṣiríṣi àgbákò wà ní ìrọ̀sìn ìhá lá àwọn ẹgbẹ́ ní ìtún bẹ tó ṣe pé látara àpò ẹbí kan ọ̀rọ̀ jẹ́ ìjọba àti ìhàdíyà ìtàkọ̀ nífà náà ni àwọn terrorist groups wọ́n ti padà jáde yálà sọ́ọ́ ìdá bí sàbáàbù mùsùlùmí náà ní Somalia Boko Haram náà Nàìjíríà ti wọ́n bí látara wọn náà ní gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní tẹ̀sílì nílẹ̀ Yorùbá wọn ò pera wọn bẹ́ẹ̀ o ṣùgbọ́n ìwà àwọn àtìsí sí ìrìn àwọn ń pè wọ́n bẹ́ẹ̀ ìgbẹ́ wọn ti jáde lára wọn náà ní gbogbo àwọn ẹgbẹ́ wípé àbíkátà kò ṣèlú àbíkátà kò ṣèlú wọ́n ní nǹkan ti sọ síwájú ìlú wa àti wa wípé jama ìfọwọ́bù mùsùlùmí ẹgbẹ́ kan ní tó pé tẹ́rọ́rìsì ni wá lẹ́ẹ̀kọ́ mẹ́rin mẹ́nẹ̀hẹ́gẹ́ ìṣẹ̀lẹ̀ wọn ò rẹ́pírísẹ́ǹtì mẹtọdọ́lọ́jì ìsìlámù rárá kó ti wú mẹ́ wà ìnàmà tàbí wà hijaba ṣèdíyàtà àlùkọ̀lífẹ̀ tẹ̀lé hẹ́ẹ̀dì ìdílé rẹ̀ pàdé kàkà àwọn objective ti wá tó ṣe pé ẹgbẹ́ náà ni personal objectives léyìí tó tako ìlànà iṣẹ́ ọlọ́run tó tako ìlànà ẹ̀sìn wọn tó mọ́ kankan kankan ìyẹn ni wọ́n tẹ̀lé o kìí ṣe ìlànà islam ìlànà islam ló ni wọ́n tẹ̀lé. wọ́n máa ń ká mẹ́ṣẹ́ ara ẹ̀fẹ́lẹ́sìn yóò máa kó sábẹ́ ẹ̀sìn yóò sì máa ṣe tó tako níbi ká máa kọ́ tù síríìtì lára àwọn mùsùlùmí ká máa dá sí àsìkò àlà rẹ̀. wọ́n láti jẹ ní olóòdì ọ̀rọ̀ èèyàn ló gbogbo ẹtí jẹ́ mùsùlùmí o alhadaru ìnìhàdù jẹ́nà akọ́ra fún ẹgbẹ́ yìí wàhálà òní jìnnà ilé ìhà àkọ́dọ̀ bẹ́gbẹ́ ìṣe kálábàjọ́ ìwọ̀n adarapọ̀ mọ́ wa àfìsàárù máa hà àdìsálà ń ká àánú àwọn yìí wọ́lọ́ ọ̀dà sàlù wa làbẹ́ ọba من كل شان وفتنة هو من يابو عشر وعلا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين يتولى أتولى هو أنباء نبي ومحمد كما رأي صلى الله àwọn tí wọ́n jẹ́ olórí عبد الله بن محمد wọ́n الشيخ zunàtìláàbù mohamed alishir dr abdullahi mohamed alishir دكتور الصالح فوزان الفوزان صالح بن محمد النحيان دكتور الصالح بن عبد الله بن حميد عبد الله بن سليمان المنيع دكتور عبد الله بن عبد المحسن الطرفي دكتور سعد بن ناصر الشغري دكتور سعد بن ناصر الشغري àwọn wá nàìjíríà yìí tó ìdíjú ọdún méjì lọ ìkan nínú àwọn tó ń pàtó mara dáwà súnmọ́ tí wọ́n ń gbowó ẹ̀tọ́ láti fi ṣe haramu nínú wọ́n ń gbowó súnà lọ́dọ̀ àwọn olówó sàúdí láti fi dábìlì àlẹ̀ wọ́n ń gbowó tàwọ̀fì lọ́wọ́ àwọn tọ́lọ̀ ń ṣàánú ní gbogbo sàúdí àti ní kọ́tọ̀ àti ní àwọn àyíká àkiri bẹ́ẹ̀ ló kọ́ fún àwọn ẹ̀sìn fẹ́ ń dáàbà súnà wọn á fi ń gbè bíbí àlẹ̀ pẹ̀lú tún fi ń gbé sí ń jẹ́bà tó kú fún rẹ̀ yìí lóun fẹ́ dá yunifásitì kalẹ̀ sí ìlú wọ́n gbajúmọ̀ púpọ̀ gẹ́gẹ́ bí àbá àti wọn nínú ìgbòho sàwọ́dún ó ti ráyè penetrate sọ́dọ̀ wọn bàbá yìí wá sí nàìjíríà tí wọ́n á pè visit to site arákùnrin náà fẹ́ lò ọlọ́run sùpánà wọn tààrà kó tó àṣírí arákùnrin sí wọn lọ́wọ́ àti bẹ́lọ́run gbogbo ẹni bá fọ̀n kéwú sàwọ́dún àbó kéwú láwọn ilẹ̀ lábáwá mi náà ni tó já sí pé kí wọ́n ké nínú ọ̀rọ̀ ọlọ́run àtòótọ́ ọ̀rọ̀ ọlọ́run pọ́nà bọ́lọ̀ bá ti wá fún wọn láṣìírí pé káwọn náà lè ronú pìwàdà kó padà sórí ìdíjọ́ náà ẹ̀rù mọ̀ ẹ̀rù mọ̀ rẹ̀. bàbá dr abdullahi muhammed amọ̀tọ́lá dr muhammed bin abdulkareem al-Eisi muhammed dr muhammed bin hasan al-sheikh دكتور سعود بن عبد الله المعجم شيخ عبد الرحمن بن عبد العزيز الكلية دكتور محمد بن محمد المختار دكتور يعقوب بن عبد الوهاب الباحثي دكتور يوسف بن محمد بن سعيد دكتور غالب بن محمد حافظي دكتور عبد السلام بن عبد الله السليمان دكتور جبريل بن محمد البصيري دكتور بندر بن عبد العزيز وليلى دكتور سالم محمد الصفير gbogbo àwọn àfáàwọn òjìní àfáàní wọn tí wọn mímọ tí wọn dáńpọ lórí ọ̀rọ̀ dáwà súnà lórí ọ̀rọ̀ òfin ọlọ́pàá sọfàánù wọn tààlà gbogbo wọn pẹ̀lú pọ pẹ̀lú ìrísí wọn tí wọn wọnú kìtàbà ti súnà tó wá ti wòsẹ̀ ní káàrùn mùsùlùmí lò lélẹ̀ ibi tí ìṣòwàrùn ti kó ọba dé láwùjọ akúntó ti fàbá wa lélẹ̀ àwọn àgbákò tí ìṣòwàrùn ti kó bá wa àgbáyé wọ́n ti wá ẹ̀sìpọ́sì wọn tí wọ́n ti bá bẹ̀rẹ̀ fádìtì yìí tó bá wá di ẹ́písọ́ọ̀sì ní pẹ̀lú ọlọ́run àwọn párágráfù kan bẹ tí wọ́n ti sọ́wọ́ kẹ́yìn ibẹ̀ láti wọ́rọ̀ wà láti wá ìrètí ọ̀rọ̀ yẹn pẹ̀lú ọlọ́run márùn-ún àwa mùsùlùmí ní nàìjíríà ti hàn attitude ẹ̀ máa wùdọ̀ yorùbá the most special tó ní kálukọ́ fún mọ̀lú fẹ́rẹ̀ sí tó sì mọ̀ wípé fàmáàdà àbáàdà àkí ìlà ọ̀pọ̀lá bí yàn bá lè tán ṣe inú ẹ̀sìn ìgbà yẹn yóò mọ̀ sí dáadáa bí wọ́n ti ti tẹ́lẹ̀ lọ adáwọ̀ sùpánà wọn kà á fún ìgbà tí gbogbo wọn ṣe àti ìkọ̀wá lọ mùsùlùmí náà àtàwọn ẹgbẹ́ mi náà tó ti rú pé wọ́n rò báwọn ti tó dá inú ẹ̀sìn ní kúrú báwọn ni wọ́n bẹ̀sì jẹ́ adáwọ̀ sùpánà wọn kà á fún ìgbà tí gbogbo wọn ṣe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 فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا